àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kálẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ẹ káàbọ̀ sí ojúwòran ti ìkànnì Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó fi Yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kan-ò-jọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ yìí látẹnu Ṣèyí Ìpàdéọlá ṣáájú ẹ̀wẹ́ kókó tó wà nínú ìròyìn náà ìjọba ìpínlẹ̀ Ògùn ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tó ń gbìyànjú àti ṣe àtúntà àwọn ìrẹsì tíjọba ń tà lẹ́dínwó fún àwọn òṣìṣẹ́ rẹ̀ nípìnlẹ̀ yìí àjọ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ fáfitì lé léka pé bí ìjọba àpapọ̀ bá fi kùnà láti san owó oṣù eléyìí tó láàrin ọ̀sẹ̀ méjì wọn ó lé ìyanṣẹ́lódì tí ò ní lọ́jọ́ ìjọba àpapọ̀ ni yóò ṣe ojú òpó eléyìí tó jẹ́ ti ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá di ọjọ́ kẹrìnlélógún oṣù ọkùnrin kan ni wọ́n ti rọ́wọ́ tó lórí ẹ̀sùn pé ó ń ṣe fàyàwọ́ oògùn olóró fún àwọn rẹ̀ tó wà lọ́gbà àtúnṣe tó wà ní kùjé ààrẹ tinubu bu ọwọ́ lu sísan owó eléyìí tó bíi tírílíọ̀nù mẹ́ta ó lé three point three trillion naira fún àwọn gbèsè tó ń jẹ lẹ́ka àti nílànà ọba lórílẹ̀‐èdè yìí dókítà kan àti olùtọ́jú aláìsàn tá a mọ̀ sí nọ́ọ̀sì nípínlẹ̀ kwara òun náà ti wọ gàù báyìí lórí pé ibi ọmọ tá sí placenta eléyìí tí ó di àwátì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti fi èròǹgbà rẹ̀ hàn láti gba àwọn òṣìṣẹ́ tó jẹ́ olùkọ́ tó tó bí ẹgbẹ̀rún méje síṣẹ́ láwọn iléèwé tó jẹ́ ti ìjọba ìjọba àpapọ̀ ti ṣíṣọ lójú iṣẹ́ àkànṣe olówó rọ̀gùnrọ̀gùn bílíọ̀nù mẹ́jọ ó lé gbọ̀njọ̀kan náírà tó jẹ́ ti iṣẹ́ àkànṣe náà ba tó wà ní ẹ̀rìnjẹ ìyẹn ní ìpínlẹ̀ ti Ondo wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ mìíràn lẹ́ẹ̀ máa láǹfààní àti jẹ̀gbádùn nígbà tí a bá lọ sókè lọ́hùn tí a bá padà dé tá a sì máa wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ fọ́nrán wa nínú ìròyìn fàṣẹlẹ̀ tòní ogunlọ́gọ́rọ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga fásitì ọbáfẹ́mi awólọ́wọ̀ nílé ifẹ̀ ni wọ́n ti farapa látàrí òrùlé gbọ̀ngàn ìkẹ́kọ̀ọ́ ti odùduwà tó yàlé àwọn ọmọ náà lórí lẹ́nu ẹ̀kọ́ ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjòjò kan ló ṣàdédé jà lákòókò tí àwọn ọmọ náà ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó sì ya òrùlé onígi náà lé wọn lórí nígbà tí alukoro ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún Abíọ́dún Ọlárẹ̀wájú ń jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà ó ní ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà ọ̀jọ̀gbọ́n Adébáyọ̀ Simeon Bámirẹ tí í ṣe tó bí àwọn ọmọ tó farapa yóò ṣe gba ìtọ́jú eléyìí tó péye ó tún wáá fi àkókò ọ̀hún rọ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ láti máa bá iṣẹ́ lọ nínú ọgbà pẹ̀lú ìlérí wípé ohun gbogbo wà lábẹ́ ìṣàkóso nítorí ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ti ní kí wọ́n ti gbọ̀ngàn ìkàwé ti Odùduwà náà pa títí dìgbà kan náà àjọ tó ń ṣàkóso ìṣedéédé epo lórílẹ̀‐èdè yìí ìyẹn Nigeria Midstream and Downstream Petroleum Regulatory Authority ti pàṣẹ fún àwọn ilé epo jákèjádò ilẹ̀ Nàìjíríà láti bẹ̀rẹ̀ sí ní ta afẹ́fẹ́ gáàsì tí wọ́n pè ní compressed natural gas ìyẹn CNG afẹ́fẹ́ gáàsì ọ̀hún ni wọ́n ní ó jẹ́ èyí tí ó mọ́lólo tí kò sí lóòórùn èyí tí yóò máa lè jẹ́ pàṣípàrọ̀ fún epo bẹntiró gẹ́gẹ́ bí alámòjútó iléeṣẹ́ NIPCO Najendra Vermagas ṣe ṣe lálàyé ó ní afẹ́fẹ́ gáàsì fún àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọkọ̀ akérò pòǹpò ìyẹn taxi àti kẹ̀kẹ́ márùá kò ju bí igba náírà lọ ìyẹn two hundred naira tí àwọn ọkọ̀ akérò ńlá jẹ́ ọ̀tàlénígba náírà ìyẹn two hundred and sixteen naira apàṣẹ àjọ Nigeria Midstream and Downstream Petroleum Regulatory Authority ọ̀hún onímọ̀ ẹ̀rọ Farouk Ahmed nígbà tí ó sọ̀rọ̀ níbi ìpàdé kan tó wáyé ní olú ìlú ilẹ̀ wa làbújá ó ní ó ti wá pọn dandan fún àwọn ilé epo láti pèsè afẹ́fẹ́ gáàsì náà fáwọn oníbàárà kó lè dín ìrètí àti wàhálà àwọn ọmọ nàìjíríà lórí epo bẹntiró kù bákan náà ló tún rọ àwọn oníṣòwò láti kówó lé òwò afẹ́fẹ́ gáàsì ọ̀hún ọmọ ọdún mọ́kànlá kan tí wọ́n porúkọ rẹ̀ ní Tolú ló ti gbàlùgbàjò tó sì ti fi ìdùnnú rẹ̀ hàn látàrí bí adíje fìdírẹmi fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú labour party ìyẹn peter obi ṣe jẹ́ ìwé ìpè rẹ̀ ní o ọmọ òun ni wọ́n ní ó kọ̀wé ránṣẹ́ sí adíje náà láti wá yẹ òun sí ní ọjọ́ ayẹyẹ àṣekágbá níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní iléèwé corona tó wà ní gbàgádà ní ìpínlẹ̀ èkó peter obi tó ti fi ìgbà kan jẹ gómìnà rí ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ní kò yẹ ọmọ náà sí lásán ṣùgbọ́n tí ó tún kọ ìwé sọ̀wédowó lé lọ́wọ́ látàrí bí ara rẹ̀ ṣe bò máṣọ nígbà tí ọmọ náà sọ di mímọ̀ wípé láti àkókò ètò ìdìbò gbogbogbò eléyìí tó kọjá lórílẹ̀‐èdè yìí ni òun ti nífẹ̀ẹ́ sí adíje ọ̀hún lórí bí àwọn ènìyàn ṣe ń ròyìn ipa ribiribi rẹ̀ àti irúfẹ́ ènìyàn tó jẹ́ Olúwaṣèyí Ṣóhùnmí ló ń jọ̀rọ̀ fún ìkànnì Yorùbá Broadcasting Network YBN. ẹ káàbọ̀ padà wọ̀nyí ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún lọ́lọ́kan òjọ̀kan. ìjọba ìpínlẹ̀ Ògùn ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tó ń gbà á lérò tàbí dọ́gbọ́n àtinúdá lójúnà àti máa ta àwọn ìrẹsì eléyìí tíjọba tà lẹ́dínwó fún àwọn òṣẹ́ ní ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí ìjọba sọ ó ní ìgbésẹ̀ àti máa ta àwọn ìrẹsì eléyìí tí wọ́n ń tà fún àwọn òṣìṣẹ́ òun láti mú kí ẹ̀dínkù bá ìnira eléyìí tó ń dé bá wọn látàrí yíyọ owó ìrànwọ́ epo àti gbogbo bí nǹkan ṣe gbówó lórí lórílẹ̀‐èdè nàìjíríà ní ìgbésẹ̀ tí àwọn èèyàn kan ń gbé láti máa rí i pé wọ́n tún ń ṣe àtúntà àwọn oúnjẹ ọ̀hún òun lórílẹ̀ tó kù díẹ̀ káàtó olórí àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ògùn Kẹ́hìndé Ọ̀nàsànyà lásìkò tí ń fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ ọ́ dúnmọ́ pé ìjọba ló wà nípa ti àwọn òṣìṣẹ́ eléyìí tó sì ń gbójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn wọn tí kò sì ní fàyè gba àwọn ìgbésẹ̀ ọlọ́kan òjọ̀kan eléyìí tó ní ṣe pẹ̀lú mímáa tún àwọn oúnjẹ pàápàá jùlọ àpò ìrẹsì eléyìí tí wọ́n ti ń tà lẹ́dínwó fún àwọn òṣìṣẹ́ òun tà faraàlú gẹ́gẹ́ bí ó ti sọ ó ní irúfẹ́ àwọn ìgbésẹ̀ báyìí ni yóò papòdínà èròǹgbà ìjọba láti mú kí nǹkan rọ àwọn òṣìṣẹ́ lọ́rùn eléyìí tó ti gùn lé oníjọba tó jẹ́ ti gómìnà Dàpọ̀ Abẹ́dún ni kò kóríran àwọn òṣìṣẹ́ kéré rárá eléyìí tó sì mú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àti rí i pé wọ́n rọ́wọ́ lọ sẹ́nu nírú àkókò tí gbogbo nǹkan gbówó lórí pàápàá jùlọ ohun tẹ́nu ń jẹ òun ni àwọn kan tún fẹ́ máa dàbàrú rẹ̀ ó ní èkéyè ẹni tí ajé bàbá jẹ́ òun bá ṣíwọ́ lórí nígbà tó òun bá jáwọ́ nínú ẹ̀ òun ni yóò fẹnufẹ́ra bí abẹ torí pé ìjọba ni yóò pàkọ̀rọ̀ lẹ́yìn ẹsẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àjọ àwọn tó jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ fáfitì tá a mọ̀ sí academic staff union of university asuu ni wọ́n ti lé lẹ́ka pé kò ṣiṣẹ́ kò gbowó àti pé kò gbowó kò ṣiṣẹ́ ó ní àwọn ó gùn lé báyìí lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe gbẹ́sẹ̀ lé àwọn owó oṣù àwọn òṣìṣẹ́ kan gẹ́gẹ́ bí àjọ ń sọ ó ní wọ́n ti wá fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọ̀sẹ̀ méjì láti tètè san àwọn owó àjẹ́lẹ̀ eléyìí tí ààrẹ àwọn àjọ olùkọ́ ilé ẹ̀kọ́ fáfitì ọ̀hún emmanuel ọ̀sọ́dẹ̀kẹ̀ eléyìí tó fi ọ̀rọ̀ wọlé lásìkò tó ń farahàn lórí ẹ̀rọ múmọ́rùn kan sọ ọdún pé àwọn òṣìṣẹ́ ọ̀hún ní pé oṣù mẹ́rin péré ni wọ́n sì san nínú owó tó ń jẹ wọ́n tó sì jẹ́ pé ìjọba gbé ẹsẹ̀ lé oṣù mẹ́ta àbọ̀ eléyìí tó jẹ́ owó oṣù wọn tó kù wà ní gbogbo àwọn ìgbésẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan ni àjọ òun náà sì gbé láti rí pé àwọn olùkọ́ rẹ̀ ni wọ́n ti rí pé gbogbo àwọn àkókò tó ń fi ṣòfò nígbà tó ń fi gùn lé ìyanṣẹ́lódì lọ́dún 2022 ló jẹ́ eléyìí tí wọ́n ti rí pé wọ́n ti parí gbogbo àwọn iṣẹ́ àkókò ọ̀hún wà ní gbèdéke eléyìí tó jẹ́ ti ọ̀sẹ̀ méjì tán fún ọ̀hún ló bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún tí a wà mẹ́ẹ̀ tó jẹ́ pé nígbà tó bá ti tẹ ẹnu epo tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò bá ti wá ìyanjú sí àjọ ọ̀hún òní ògùn lé ìyanṣẹ́lódì eléyìí tí kò ní lọ́jọ́ lórí ní ọdún 2022 ló jẹ́ pé fún odidi oṣù mẹ́jọ gbáko ó ní àjọ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ fáfitì ọ̀hún ti gbé ilé ẹ̀kọ́ tì látàrí àwọn kùdìẹ̀kudiẹ àti àìgbọ́ra-ẹniyé tó wà láàrin wọn àti ìjọba ìjọba àpapọ̀ ti sọdún pé òun ó ṣe ojú òpó eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yóò fi máa láǹfààní àti ya owó ẹ̀yá fún ti ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tó ti ń kéde rẹ̀ látọjọ́ tó pẹ́ ní ìfọ̀rọ̀ ọ̀hún tó falẹ̀ ní kò ṣẹ̀yìn àtúnṣe ọlọ́kanòjọ̀kan tó ń ṣe sí ọ̀rọ̀ ọ̀hún lójúnà àti di pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀ nàìjíríà òun ni wọ́n láǹfààní àti lọ sí ilé ẹ̀kọ́ gíga láì ní ìdíwọ́ lọ́wọ́ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọba tó ń bójú ọ̀rọ̀ owó ẹ̀yà àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ìyàn Nasir Àyẹ́ntògo ló fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ ọdún pé tó bá di ọjọ́ kẹrìnlélógún tí í ṣe ọjọ́ ajé ọ̀sẹ̀ tó ń bọ̀ òun ni ó jẹ́ eléyìí tí wọ́n máa láǹfààní àti rí i pé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún jẹ àǹfààní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tówó ẹ̀yà ọ̀hún lẹ́yẹ̀ òṣọ́ka gẹ́gẹ́ sọ ó ní àwọn ètò ọlọ́kanjọ̀kan tó ti ṣe lórí òpó ọ̀hún ni kò ní fi ara ní àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ máa lọ ṣe àmúlò rẹ̀ ọ̀hún bákan náà ni ó sì jẹ́ kí ètò ẹ̀kọ́ tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga kó tún rúgọ́gọ́ sí lórílẹ̀‐èdè nàìjíríà ó ní àwọn ìgbésẹ̀ ọ̀hún ni ìjọba sì gbé eléyìí tó sì mú kó máa ṣe àtúnṣe ọlọ́kanòjọ̀kan sí i tí a bá rò pé ààrẹ bọ́lá ahmed tinubu ló pé lásìkò gbólóńgó rẹ̀ ló ti ṣèlérí yìí eléyìí tó ti kéde ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ìgbésẹ̀ ọlọ́kanòjọ̀kan eléyìí tó ti mú kí àwọn fi ẹsẹ̀ òfin tọ ọ̀rọ̀ ọ̀hún láti rí pé ìbọwọ́lù rẹ̀ ó ti wáyé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó ẹ̀yá ọ̀hún eléyìí tí yóò sì gbìnà ẹ̀yá nígbà tí wọ́n kéde rẹ̀ yìí iná pupa bẹ́lẹ́jẹ́ ló ti ti ṣọṣẹ́ níbi tó jẹ́ oko kan tó jẹ́ ti àjọ elépo ilẹ̀ wa ìyẹn lágbè àpápá ìyẹn nípínlẹ̀ èkó ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ panápaná nípínlẹ̀ èkó arábìnrin Margaret Adéṣeyẹ ló fi ọ̀rọ̀ òun léde fún àwọn akọ̀ròyìn tó sọ ọdún pé ní nǹkan bíi ọwọ́ òwúrọ̀ ní bíi aago mọ́kànlá kọjá ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀ eléyìí tí náà ọ̀hún sì ṣẹyọ níbi oko tó jẹ́ ti àjọ elépo ọ̀hún ó ní àwọn epo kan tó ṣàn kúrò nínú àwọn kòró eléyìí tí wọ́n ń kòtò eléyìí tó ń kó àwọn epo pamọ́ sí òun ni ó jẹ́ eléyìí tó mú kí ó múná lójijì tó sì ṣiṣẹ́ ọ̀hún ó bí iná ṣe fẹ́ máa ṣiṣẹ́ kọjá ààyè ó lọ pé àjọ panápaná àti àwọn àjọ tó kù ni wọ́n ṣùgbọ́n ara wọn eléyìí tó sì rí pé wọ́n gbomi paná ọ̀hún tí kò sì jó àjóràn lọ síbi tí kò yẹ ẹ̀wẹ̀ bó tilẹ̀ yẹ pé àjọ elépo lè wà látẹ̀lẹ́ tó jẹ́ àlùkò rẹ̀ olúfẹ́mi sọ́nẹ̀yẹ sọ náà pé ọ̀pá epo tó gbin náà òun ni kì í ṣe tàjọ elépo bí kò ṣe ti ilé iṣẹ́ kan tó jẹ́ ti ọ́níwẹ̀ èlé tó yẹ pé òun ló ní ọ̀pá epo èlé tó gba náà òun ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú èkó ló ti rán ẹnìkan tí ó jẹ́ oníṣègùn òyìnbó àánú olúwàpọ̀ adépọ̀jù ní ẹ̀wọ̀n eléyìí tó jẹ́ pé látàrí pé ó kùnà níbi iṣẹ́ abẹ eléyìí tó ń ṣe fún ẹnìkan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Nweka Owuzuligbo eléyìí tó jáde láyé lọ́dún 2020 gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ léde ọ̀gá àgbà fún àjọ tó ń rí fún ìdáàbòbò àjọ tó ń rí fún ìdáàbòbò àwọn oníbàárà lórílẹ̀‐èdè Nàìjíríà Babátúndé Ìrúkẹ̀rà ló fi ọ̀rọ̀ ọ̀hún tó sọ ọ́ pé àwọn ìgbésẹ̀ ọlọ́kanjọ̀kan tí àjọ òun ni ó jẹ́ ilé tó ti so èso rẹ̀ lónìí olónìí yìí gẹ́gẹ́ bí ó ti sọ ó ní arábìnrin ọ̀hún tó ti wà níwájú ilé ẹjọ́ ọ̀hún tó ti ń jẹjọ́ òun ló jẹ́ pé ó ti wá gba ìdájọ́ báyìí pé lórí àwọn ẹ̀sùn oníkókó márùn-ún ilé tán fi kàn án òun ló jẹ̀bi gbogbo ẹ̀sùn ọ̀hún àjọ ọ̀hún ló fi ojú arábìnrin ọ̀hún balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó márùn-ún ilé tán gbé wá síwájú adájọ́ Mohammed Liman ilé tán ti kàn pé ọ̀nà tó gbà ṣiṣẹ́ abẹ ọ̀hún òun ló mú ẹ̀mí ọmọdébìnrin ọ̀hún lọ ní báyìí ti wá dájọ́ fún arábìnrin ọ̀hún pé ó jẹ̀bi ẹ̀sùn ọ̀hún eléyìí tilẹ̀jọ́ sì ní pé kó lọ́ọ́ fi ẹ̀wọ̀n ṣararìn dín in ilé aṣíṣòfin ilẹ̀ wa ti sọdún pé òun ti gbégbésẹ̀ lójú náà a ti rí pé òun tanná iṣẹ́ àkànṣe ti òpópónà ti èkó sílùú Calabar tí a Lagos Calabar Coastal Road road project eléyìí tó ti ń bí àdùbí tí a bá pé àwọn àìsàn ọ̀rọ̀ lọ́kànjọ̀kan òun ló ti ń jẹyọ lórí iṣẹ́ àkànṣe òun bí tí a ti rí àwọn lẹ́rọ̀ kan tó ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àkànṣe òun ni kò tọ ọ̀nà tí òfin là kalẹ̀ láti rí pé wọ́n gbé iṣẹ́ jáde tó jẹ́ iṣẹ́ àkànṣe olórí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jùlọ nílẹ̀ ṣòfin ilẹ̀ wa ìyẹn Kingsley Tindya ló fi ọ̀rọ̀ òun léde fún àwọn akọ̀rọ̀ tó sọ ọ́ dùn pé wọ́n ti fi ìgbìmọ̀ kankan lọ́lẹ̀ látọ̀dọ̀ àwọn aṣòfin àpapọ̀ ilẹ̀ wa lójúnà àti tọ̀nà wo ọ̀nà tó ń gbàgbé iṣẹ́ àkànṣe ọ̀hún jáde tàbá pé ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ òde lórílẹ̀‐èdè nàìjíríà dave umahi ti sọ ọ́ pé ìjọba pọ̀ ni yóò san ìdá mẹ́ẹ̀ẹ́dógún nínú ìdá ìdá mẹ́ẹ̀ẹ́dógún sí ìdá ọgbọ̀n nínú ìdá ọgọ́rùn-ún lérí iṣẹ́ ọ̀hún tó sì pé àwọn oníṣòwò ni wọ́n jẹ́ pé àwọn tí ó gbé bùkátà eléyìí tó kù nínú owó ọ̀hún ṣùgbọ́n lásìkò tí Shindha ń sọ̀rọ̀ ó ní ilé aṣòfin ilé wa òun ni kò kúrò ojú sí iṣẹ́ àkànṣe ọ̀hún ṣùgbọ́n eléyìí tó rí i pé gbogbo ìlànà àtẹ̀lé òun ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ó ní ìdí rèé tán sì wá ti yan àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ láti tanná wádìí ọ̀rọ̀ ọ̀hún láti rí i pé gbogbo ọ̀nà tí wọ́n gbà gbéṣẹ́ òun jáde òun ni kò lájà ń bá kọ̀ nínú tó sì tẹ̀lé àwọn ọ̀nà tí òfin là kalẹ̀ fún àtìgbéṣẹ́ àkànṣe jáde akọ̀ròyìn kan tó tún jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn Kevin O'Sullivan ni ó ti gbẹnu àtẹ́ lu àbẹ̀wò eléyìí tí ọmọọba tilẹ̀ gẹ̀ẹ́sì Duke àti aya rẹ̀ ṣe wá sórílẹ̀-èdè Nàìjíríà tàwa pé lásìkò tí ọmọọba ọ̀hún àti aya rẹ̀ ṣàbẹ̀wò wá sórílẹ̀-èdè Nàìjíríà òun náà ṣàbẹ̀wò sí àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà tó farapa eléyìí tó ṣe pé ọ̀rọ̀ ọ̀hún lè ní kò wọ̀ fún ẹni tó jẹ́ ògbóhùnsáfẹ́fẹ́ tó tún jẹ́ akọ̀ròyìn ọ̀hún lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ọ̀hún tó sọ ọdún pé irúfẹ́ ìgbésẹ̀ tí ọmọọba ọ̀hún gbé òun ló kù díẹ̀ káàtó onílẹ̀ Nàìjíríà ló jẹ́ ibi tí ó gbẹlẹgẹ́ irúfẹ́ àkókò yìí tí kò sí ẹkírò ọmọọba orílẹ̀-èdè ńlá bẹ́ẹ̀ kó ṣe àbẹ̀wò sí lọ́wọ́ yìí onírúfẹ́ àwọn àbẹ̀wò bẹ́ẹ̀ ló kí eléyìí tó ti ṣe àwọn àwọn àtẹ àwọn ìlànà ọlọ́kanjọ̀kan látọjọ́ tó ti pẹ́ kó tó di pé wọ́n gbé gbèsè àti máa wá ọ̀nà àti di pé bí nǹkan ò ṣe lọ lẹ́ka ti ọ̀rọ̀ ọ̀hún tí a bá wò pé ọmọọba ọ̀hún ló ṣàbẹ̀wò sórílẹ̀-èdè nàìjíríà ní ọ̀sẹ̀ tó kọjá yìí eléyìí tó ṣe pé ó ti darí padà sílé gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ òǹgbóhùnsáfẹ́fẹ́ wọn àti àwọn àlejò rẹ̀ lórí ètò ọ̀hún ti wá bẹnu àtẹ́lù ìrìnàjò ọ̀hún ní orílẹ̀ nàìjíríà tó ń kojú àwọn ìwà ipá bíi ìpànìjayé ìjínigbé àti àwọn ìwà kò tọ́ mìíràn ló jẹ́ eléyìí tó pé irúfẹ́ ọmọọba bẹ́ẹ̀ yóò wá láǹfààní àti wá ṣàbẹ̀wò sí orílẹ̀-èdè ọ̀hún lọ́wọ́ ìtorí pé irúfẹ́ ìrìn àjò ló dàbí bí ìgbà tí èèyàn bá kàn mọ́mọ́ rin àrùn mánìdàgbére tàbá pé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni ọba Charles ti ṣàbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn lọ́dún 1990 lọ́dún 1999 lọ́dún 2006 àti lọ́dún 2018 ènìyàn méje ló gbẹ́mìí mì tí àwọn mẹ́ẹ̀ẹ́dógún mìíràn farapa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà mọ́níyà sílùú ṣáyìn ìyẹn nípínlẹ̀ ọ̀yọ́ ìṣẹ̀lẹ̀ àbúrò ọ̀hún ló wáyé lágbègbè ti ìjàyè ní òpópónà ọ̀hún lánàá òde lásìkò tí òjò àràdá ọ̀hún rọ̀ lọ́wọ́ ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ lóka ti ìpínlẹ̀ ọ̀yọ́ àjàkáyé ló fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ fún àwọn akọ̀rò tó sọ ọdún pé rírẹ̀ tó rẹ àwọn awakọ̀ àti eré àsápajúdé òun ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ aburú ọ̀hún ní àwọn èèyàn méje tó ń gbẹ̀mí òun láti rí e, ọkùnrin márùn-ún obìnrin kan àti ọmọdé kan eléyìí tó ń bá ìṣẹ̀lẹ̀ aburú ọ̀hún rìnrìn àjò ní òkú àwọn èèyàn náà ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí kan tó wà lágbè sẹ́yìn eléyìí tí ó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí àwọn kan nínú àwọn tó gbẹ̀mí ọ̀hún ti wá gbé àwọn òkú wọn eléyìí tí wọ́n sì yọ̀ǹda fún wọn ó ní àwọn nǹkan ọlọ́kanjọ̀kan ilé tí wọ́n rí níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún létà ti rí owó àti àwọn dúkìá mìíràn wọ́n ti gbé lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà lágbèmọ́níyà fún ìtọ́jú ẹbí ọ̀gá àjọ ẹ̀ṣọ́ pípọ̀ ọ̀hún ti wá sọ̀rọ̀ ó ní kí àwọn awakọ̀ máa ṣe pẹ̀lẹ́ nírúfẹ́ àkókò ìpapá jùlọ tó jẹ́ àkókò tí òjò bá ń rọ̀ tílẹ̀ ó sì máa yọ̀ láti papòdé náà rúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìfẹ̀míṣòfò eléyìí tó wáyé lọ́jọ́ iwájú àwọn agbébọn kan ni wọ́n ti kọlu ẹnìkan tó jẹ́ ẹ̀ṣọ́ ní ilé kan ní ìlú sẹ́yìn tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni wọ́n tún jí ẹnìkan tó jẹ́ alájà seliat nílùú sẹ́yìn ọ̀hún àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ya wọ ilé rẹ̀ ọ̀hún tí wọ́n sì mú ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún eléyìí tó yẹ pé ń ṣe ni wọ́n gbẹ̀mí rẹ̀ léjèèjì ní í ṣe làwọn ajínigbé ọ̀hún tọpinpin arábìnrin ọ̀hún débi ilé rẹ̀ tí wọ́n sì rọ́wọ́ tó lásìkò tó ń gbìyànjú àti wọ inú ilé rẹ̀ ọ̀hún bó tilẹ̀ pé alùpùpù òun kùn dé ilé ọ̀hún nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ arábìnrin òun ni wọ́n gbé sá lọ ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ òun náà kọ́ pa bíi ẹran eléyìí tó ṣe pé ọ̀rọ̀ òun sì ti wá ti mú kí ìkáyàsókè bá àwọn olùgbé ìlú Ìsẹ́yìn eléyìí tí kálukú wọn sì ti wá gbé ìgbésẹ̀ lójúnà àti rí pé wọ́n sokun àbòlé dọ̀yìndọ̀yìn níbi tí wọ́n ti taari àwọn ẹ̀ṣọ́ aláàbò sílé eléyìí tó ti já arábìnrin ọ̀hún àti àwọn ibi tó ṣekùn kùn dùn ní ìlú náà alákòóso fọ́rọ̀ obìnrin lórílẹ̀‐èdè nàìjíríà uju kennedy ohaneye ni ó ti sọ ọdún pé òun ti jáwọ́ tóun sì yọwọ́ yọsẹ̀ lórí ẹjọ́ tóun pè ta ko ẹnìkan tó jẹ́ abẹnugan ilé aṣòfin ti ìpínlẹ̀ niger abdulmalik sakindaji tàbá pé sakindaji lọ pé òun àtàlákòóso òun ti forí gbárí lórí èròǹgbà abẹnugan ọ̀hún láti fi àwọn ọmọbìnrin tí wọn ní òbí láyé mọ́ tó tó bí ọgọ́rùn-ún lọ́kọ̀ọ́ ó ní ìgbésẹ̀ ọ̀hún láti rí i pé àwọn ọmọbìnrin ọ̀hún tó ti bàlágà òun náà fà fún ọkọ tí òun ó sì ṣe agbátẹrù gbogbo ọ̀rọ̀ ọ̀hún eléyìí ti jẹ́ pé alákòóso ọ̀hún náà sì rí i pé irúfẹ́ ìgbésẹ̀ báyìí láti fi irúfẹ́ àwọn ọmọ tó pọ̀ báyìí lóbìnrin lọ́kọ̀ lẹ́ẹ̀kan náà ló kù díẹ̀ káàtó ilé tó kó lọ ilé ṣùgbọ́n lásìkò tí alákòóso ní ìpínlẹ̀ niger ni wọ́n ti jọ ń ṣe náwádìí ọ̀rọ̀ láti pé àwọn tó fẹ́ fi lọ́kọ wọ́n ti tó ọjọ́ orí eléyìí tí èèyàn fi lọ́kọ ó ní ilé-iṣẹ́ òun yóò sì máa rí pé òun ṣe àgbéyìnde àti ìrónilágbára fún àwọn ọ̀dọ́mọbìnrin eléyìí tó jẹ́ pé wọ́n ti bàlágà pàápàá jùlọ àwọn eléyìí tí wọ́n ti fojú winá ìkọlù àwọn onísùnmí lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní gbogbo ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ eléyìí tó jẹ́ pé ó ti jẹ́ rodò báyìí eléyìí táwọn ó sì rí pé wọ́n máa ṣe àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bí nǹkan ṣe lọ lórí ìgbéyàwó ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún léde ìgbéyàwó láàrin àwọn ọ̀dọ́mọdébìnrin tó tó bí ọgọ́rùn-ún ọ̀hún pẹ̀lú àwọn olólùfẹ́ wọn ni yóò máa wá wáyé báyìí lẹ́yìn tí wọ́n ti ṣẹ́wélé tẹ́lẹ̀ rí tó bá di ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí ẹnìkan tó jẹ́ àgbẹ̀ arokota gbẹ̀ngà adébáyọ̀ ni àwọn kọ̀rọ̀nsẹ́ ẹ̀dá kan tó jẹ́ ajínigbé ni wọ́n kọlù ní oko rẹ̀ eléyìí tó wà ní àgbẹ̀álá ìyẹn lábẹ́ ìjọba ìbílẹ̀ àríwá àkúrẹ́ ní ìpínlẹ̀ ondo gẹ́gẹ́ bí wọ́n ti sọ lásìkò tí abọ́ ọ̀hún lọ sí oko rẹ̀ ọ̀hún ni wọ́n àwọn kọ̀rọ̀sẹ́ ẹ̀dá ọ̀hún rẹ́bù rẹ̀ eléyìí tí wọ́n sì dáadó lójúnà àti pé wọ́n jí gbé ibi tí arákùnrin ọ̀hún náà ti tàmọ́ra tó ti ń jà raburabu òun ni wọ́n ti rọ́wọ́ tó eléyìí tí wọ́n sì fi àdá ṣe é lọ́ṣẹ́ débi pé wọ́n fẹ́ gé ọrùn ọwọ́ rẹ̀ jábọ̀ àdébáyọ̀ ni wọ́n ti wá gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti fáfitì tó wà nílùú àkúrẹ́ eléyìí ti jẹ́ pé bẹ́ẹ̀ ló sì ń gba ìtọ́jú lọ́wọ́ látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo abilékọ Fúnmiláyọ̀ Ọ̀dúnlàmì Ọ̀mísànyà sọ ọdún mọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti ta sínú igbó ọlọ́kanjọ̀kan tó ń sì bẹ́ sí gbòòrò lójúnà àti ṣàwárí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá eléyìí tó gbìyànjú àti fẹ́ jí arákùnrin ọ̀hún gbé ó ní gbogbo ìgbésẹ̀ ọ̀hún ó ní wọ́n sì máa gbé lójúnà àti rí pé wọ́n rọ́wọ́ tó àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá náà eléyìí tí wọ́n sì fi wọn jófin òjò àrọ̀dá ní ìlú ìbàdàn tí ṣolú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá tó jẹ́ ti ìjọba jẹ́ nàrí àwọn òpó iná àti wáyà iná tó fi mọ́ àwọn nǹkan mìíràn eléyìí tí ó jẹ́ ti aráàlú ó ló jẹ́ eléyìí tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún àwọn agbègbè bíi jẹ́ríkò àti òpónà ti akálà òun ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé níbi tí a ti rí pé lágbègbè ti jẹ́ríkò ọ̀pọ̀lọpọ̀ náà ba òpó náà ba àti àwọn nǹkan míì ló fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà tó jẹ́ pé lásìkò tó dé agbègbè ti Jẹ́ríkò ìṣe ni afẹ́fẹ́ òjò àti ẹ̀fúùfù líle ọ̀hún ló da àwọn ìwé àlẹ̀mọ́de tí a mọ̀ sí bíbọ̀dù kan lulẹ̀ eléyìí tó ti fa súnkẹrẹ ọkọ̀ ní agbègbè náà bí ìsàgbéyẹ̀wò ti ìròyìn fún tàṣálẹ̀ ṣe ń pákẹ́bọ̀ ẹnìkan tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tó pàtàkì fún gómìnà Yàyà Bello ti ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí ìyẹn Comfort Alege ó ní àwọn kọ̀lọ́ńsẹ̀ ẹ̀dá kan ti jí gbé báyìí ni arábìnrin ọ̀hún náà yọ tẹ̀lé títí dé ó fi dé ẹnu ọ̀nà ilé rẹ̀ eléyìí tí wọ́n sì rẹ́bùrú rẹ̀ eléyìí tí wọ́n sì jí gbé gẹ́gẹ́ bí àwọn èèyàn ti sọ wọ́n ní ṣe ni wọ́n wá mú arábìnrin ọ̀hún dé ibi tó mú lọ sí ọ̀hún tí wọ́n sì ya fọ́nrán kan ibi tó ti ń sọ̀rọ̀ tó sì ń rawọ́ rasẹ̀ sí àwọn mọ̀lẹ́bí láti tètè wá dóòlà ọ̀hún rẹ̀ ẹ̀mí rẹ̀ eléyìí tí wọ́n sì fi ṣọwọ́ sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn tó wà nípò ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún bí ó tẹ̀ pé wọn ò tí ì fìlédè iye owó tí àwọn kọ̀rọ̀ǹsẹ́ ẹ̀dá ọ̀hún ń béèrè ṣùgbọ́n wọ́n ti kàn sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ eléyìí tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ lójúnà àti kan dá arábìnrin ọ̀hún sílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kogi ni kò tí ì sọ̀rọ̀ sókè lórí ìṣẹ̀lẹ̀ náà tó a ò ní rí jù báyìí lọ fún àgbéyẹ̀wò ròyìn fún ti àṣálẹ́ yìí tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń láǹfààní àti máa wo ìkànnì tí Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó fi Yorùbá pọ́nbélé tí òlábùlà gbé ìròyìn rẹ̀ àti torí ọlọ́kùn ìjọ̀kan jáde ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí nọ́mbà eléètò ẹ̀rín lórí máwòmáwòrán yín kí ẹ máa gba àgbà ìròyìn bó bá ṣe ń wọlé lọ́kọ̀ ọ̀kan bákan náà nìkẹ́ ti àgọ́ rébété tó wà lójú máwòmáwòrán yín eléyìí tí yóò máa tẹ ẹ̀yin bákan náà lẹ̀sìn láǹfààní àti ṣe àpínká ohun àtànkálẹ̀ ti ìròyìn ọ̀hún kí ó bàa lè délé ó sì dókòwò ẹ ṣeun tẹ́ ń wò tẹ̀sí ń tẹ̀tí sí ìkànnì yorùbá broadcasting network ybn ìkànnì tó ń fi yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ lọ́kànjọ̀kan jáde ṣèyí ìpàdé ọ̀làtọ́jọ́ oníròyìn ló ní agbé fún yín pé ó dàárọ̀ ó ran ayọ̀ lásùn eré o. Yorùbá Broadcasting Network fún Yorùbá.